وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀ lèmi náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini ìsọ́bàtìlọ́kọ́ ìrìn ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn àfáwà àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ muhammadu al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imamu ní da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ìmàbáwakalọ́ الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وليس بمولودي وليس بوالدي أباتي أدوكا فون أنا باتي كنشك بي نكون بي كوني باباو ليس بمولودي بكنا كنشي بابا فنكني ni. Ìzábí wà lè dé. Ìtumọ̀ rẹ̀ ni pé làmúyálẹ̀ dẹ̀ wọ́n làmúyò ládẹ̀. Àlàmúyá kò làmú kún fún wà ní àhádé. Ọlọ́run ọba ọlọ́ba tá a ròyìn rẹ̀ ọba tí ò lẹ́nìkan tá a lè fi jọ́. Ìzábí mọ̀ olùdí wàlẹ̀ ìzábí wà lè dé. Wàlẹ̀ ìsàlàhó. Síbí mo dà á lálẹ́ mo sábà hó. Wàlẹ̀ ìsàlàhó. Síbí mo dà á lálẹ́ mo sábà hó gbogbo èèyàn náà láyé la máa rẹ́ ni fi wé àbíkẹ̀ la máa rí ẹni fi jọ bí ọ̀kan bá jẹ́ náwó náwó láyé àwọn èèyàn ní ilé ah, ìmà láwọ́ bó ṣe náwó bí ẹṣì mkwa abíọ́lá àbádáadá nìyẹn bí ọ̀kan bá dẹ̀ lówó lọ́wọ́ tó kàn kó dúkìá jọ tó ń kó gbẹ̀ẹ́jọ́ ní ó ní àwọn bí wọ́n rẹ̀ ní fòun náà wé

tẹ́yìn obìnrin bá ń ṣàlejò lóṣooṣù ó ní ẹ lè máa gba àwẹ̀ ìrúnlẹ̀ ní kí òun náà láwọn aṣíwájú

Tilka unu makhalukun wa rabbiya khaliqun. Ẹ sọ pé à ń já ojú abẹ́ ń kó, à ń lọ̀rọ̀ mọ́lẹ̀, àwọn kan náà ti sọ síwájú àwọn kọ́lá kọ́kọ́ bẹ̀rẹ̀. Tilka unu makhalukun. Ó dẹ̀ àwọn náà gbọ́dọ̀ ríra gẹ́gẹ́ bí ipa jọ́lọ́ ọlọ́run àbá alọ́ba tó dá wa náà ló gbé wa kalẹ̀ fẹ́lẹ̀ lónìí. ilé káwọn ọ̀nà màkàn ló kàn. àwọn abẹ́lẹ̀ yẹn náà bẹ́ àríra wa ọlọ́njọ́. ọ̀rọ̀ bí a kalẹ̀ gan. májà dàdàkúdà lọ́la o. àkọ́ni kẹ́nà kan bí إلى الكون ربا وسجدا لقد كان قبل الكون ربا وسجدا Ọba tá ń sọ ìdí ń bẹ kó tó ní pẹ́pẹ́ bẹ́ ń bẹ. Bàdékánà kọbílà lẹ́kẹ́ òní. Ìtọ́mọ̀ tó máa bẹ lọ́lọ́wọ́ bá ti ń bẹ. Bàdékánà kọbílà lẹ́kẹ́ òní. Káwọn ànábì ọlọ́run tó mọ̀nà bí tá ń pè láyé lọ́lọ́wọ́ bá ti ń bẹ ọkùnrin sí kankan nínú Kó tó

jágbọ́ àwọn bàbá wa tí wọ́n síwájú náà pápá mọ̀pọ́lọ̀ ní jọlọ̀ kò nítàkò nípìlẹ̀ kò lópin afẹ́lẹ̀ yìí náà tún wọlé lónìí bá a ṣe ń ṣàlàyé ọlọ́run wa ní gbogbo ìgbà ẹjá mọ́ o ẹjá sin o ẹjá ṣe tiẹ̀ o gbogbo wa náà tó ṣe ń pariwo kiri tó ń pariwo dí lọ́wọ́ tán ní kí ló ń ṣe o ọlọ́run tó ayé àtọ̀run òbùkátà ká

tẹ́ẹ̀ báyìí tí pariwo sọ̀rọ̀ síta ẹ̀yin àgbàlagbà náà ní alágbà tí ò bá ti kẹun sọ̀rọ̀ ó ń bọ̀ wá kẹtàn sáré tẹ́ẹ̀ bá tètè sọ̀rọ̀ síta ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń fi ẹ̀sìn parọ́ káàkiri àdúgbò yìí tí wọ́n máa pariwo lóru táwọn èèyàn ní oorun sùn ìgbà tí wọ́n bá ti kó àwọn ènìyàn wá tán ti jọ plánẹ̀ láàrin ara wọn táwọn bá ti ń pariwo lọ́wọ́ àwọn ya máa jálẹ̀ kó lé onílé táwọn bá ti ń pariwo lọ́wọ́ àwọn ya máa já ṣọ́ọ̀bù ẹ máa sọ pé rárá ọjọ́ tí wọ́n wá ọpírẹ́tì kan ni wọ́n jalè ẹ̀ wọ́n ti ń já àwọn kan ilẹ̀ díẹ̀ díẹ̀ sórí ìjọ́ máa wà ẹ̀ kò fún wọn láti yọ lára tí wọ́n ń dánwò náà lélé yẹn bákan náà nínú àwọn aburú tí wọ́n ń ṣe tẹ́yìn òjí ìfura wọ́n àwọn ẹni yìí wọ́n ti wá ń jẹ́ kí àwọn ẹni ibi kan máa wá fojú wọlé ládùúgbò ẹfòpin táriwo àdúgbò gọ́ọ̀mẹ̀tì náà ti ń pariwo Ògùn State gọ́ọ̀mẹ̀tì náà ti ń pariwo noise pollution pàápàá jùlọ lóru àdúrà kọ́lẹ̀ ń ṣe onírọ́ nìyí oníjìbìtì ní skama nìyí ẹpàtì àwọn oníye sọ fún yín adẹ̀ nígbà pẹ́ máa gbọ́ abẹ́ ní gbọ́ ni ẹ̀yà gbọ́lẹ́rọ̀ ẹgbọ́lẹ́rọ̀ ẹjẹ́ káwọn àgbà àwọn àgbàlagbà ọmọ kéékèèké sùn

gbogbo bí tẹ́wà ti pè nílé ìjọsìn tẹ́wà sọ bẹ̀dílé ariwo ọ̀dánà lẹ́yìn tẹ́ ń ṣe lè yẹn tẹ́ẹ̀jẹ́ kára àdúgbò sùn you are a criminal torí ẹ̀pá tí ẹ má ṣe mọ́ ẹjọ́ mo fọ́lọ́ ń bẹ̀ yín ọwọ́ ìjọba dẹ̀ máa tó tó èmi náà bá wọn ẹni tí ìjọba ẹjọ́ kan wá ti bẹ̀yẹn pa ẹ́pẹ̀ wọn nígbà bá ti ọ̀dẹ́ pa wọ́n ti ṣọ́ọ̀pù pa nìyẹn ojú ẹ̀ mọ́ olóòfẹ́ gbọ́nràn ni ṣáà ló tẹ̀síwájú ní tàdé لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه kàfà bí ṣẹ̀yídá obìnrin ní wábìnà kún wọ́n wà lẹ́kọ̀ọ́ fúró ráhì. àwọn èèyàn yìí tọ́lọ̀ ọba ní káwọn anábì ọlọ́run ṣe wà sí fún lánàá fún wọn àwọn ẹni yìí máa bá

orílẹ̀-èdè wo ló ti pàdé èdè wo ló bá ẹ sọ ọjọ́ ya bọọlụ ń bẹ̀yà ayé ojúmọ̀ ti la ní 21 century àwọn èèyàn máa ti mọ tí wọ́n ń ṣe ìwọ́kẹ̀ irú ẹ̀ lọ́lọ́ ń wáárá <laughs> inna lillahi wa inna ilayhi raji'un ìkọ́njú òní tó náà tó parọ́ fáwọn ah, a máa sọ̀rọ̀ bí ẹni tí ẹ ti pé kì í ṣe gbọ̀nsẹ̀. fàmánì bùtàrọ̀ àlàwọ̀ ìlẹ̀kẹ́ dìbà mi bá dìda àlẹ́kà fáwọlá ìkà ìbùmọ̀ ọ̀bọ̀ọ̀lẹ́mú. ìgbà tọ́lọ̀ ń fẹ́ gba ọmọ lọ́wọ́ rẹ̀ kò sọ pọ́lọ̀ ń sọ fóun kóun fẹ́ gba ọmọ yẹn o kò rí yẹn ọlọ́run fi hàn ìdílé onídìílé lọ́lọ́run fi hàn orílẹ̀-èdè lọ́lọ́run fi ń hàn òun kì í rí dáadáa ti àfìríkù rí ń gbòjẹ́ pé kì í ṣọ́lọ́run fi ń hàn náà ní gbégbégbé wá torí àwọn náà wá bí ọlọ́run ni

kàzábà ah, bí tí ń pè ọ̀rọ̀ ọlọ́run àwọn àmì ọlọ́run tí ń pè wọ́n nírọ́. Iná la yúfìlẹ̀ ọ̀bọ̀límù. ni àwọn alábòsí àmà ní ṣoríire. ṣoríire o. sọ bí àwọn òṣèpè, ó sọ pé àwọn alábòsí. ọlọ́nà àwọn alábòsí ó níwọ̀n ní là kọlọ̀njá là kọlọ̀njá ṣoríire wọ́n mẹ́ni abúlámú mímọ̀ ní bútàrọ̀ ẹlọ́lọ́ ìkẹ́dìbá níwòlá ìkàyàn àrọ̀dúnà alárọ̀bìn ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على

Ọlọ́run bá tó lẹ́lẹ́rí láàrin ìmẹ́ àti orí mi ó dẹ̀ rí gbogbo tí mò ń sọ fún èyí tó bá pé rọ́ ni mo bá ń pa Ọlọ́run bá rí mi. Tí wọ́n náà bá lè sọ orú ẹ̀ jáde síta wá sọ. Wá fẹ́ra rẹ̀ eré lórí tẹlifíṣàn, wá fẹ́ra rẹ̀ eré lórí rédíò. Wípé tó bá pé rọ́ ló bá ń pa fún àwọn èèyàn ń tàwọn èèyàn jẹ́ ọkàn fún àwọn èèyàn ṣòwò fún wọn mékè owó ni. Sọ pé kọ́lọ̀ ń mú ẹ ṣó o lè sọ wàláhì ò tó bẹ́ẹ̀ sọ pé kọ́lọ̀ ń mú ẹkú tàṣírí ẹ̀ tó báyé pé ìṣòlú bá kàn mọ́ ọmọ fẹ̀sìn parọ́ tó ń fi ń ta àwọn èèyàn jẹ tó fi ń dágbọ́n gbówó lọ́wọ́ àwọn èèyàn tó property tó bá pé kìí ṣe tó bá ń ṣe bá nìyẹn àwọn èèyàn sọ pé tí wọ́n ń ṣe nìyẹn wò ṣe bẹ́ẹ̀ ń tiẹ̀ o tó bá pé tí wọ́n bá ṣe bá nìyẹn ìfìdí pọ̀n press conference àwọn oníwé ìròyìn ní kọ́ wá gbọ́ pé àwọn èèyàn kọ́lẹ̀ sọ pé ìwọ náà òun scam àwọn èèyàn ni wọ́n sọ pé pẹ̀lú àwọn èèyàn kẹ́ wá gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀dá skúlẹ̀ àwọn mẹ̀kúnnà wá tó léèwé wọ́n dẹ̀ ti ní investment oríṣiríṣi ti kọ́lé kiri ẹ kọ́lé jẹ́ kiri ẹkọ́ oríṣiríṣi nǹkan kiri ẹ rálẹ̀ kiri. alahakumi wọn fi kafala. ọlẹ́sìn ni wọ́n fi ń jẹun. alahakumi ọlọ́kùn parọ́ mẹ́sìn ni. mi wọn fi kafala. jáde wá sọ tó bá tó bẹ́ẹ̀. àmọ́ mi náà lè mú mi sẹ́rí. ẹ wá ń bọ àwọn olóṣèlú. ẹni tí ń gbọ́rọ̀ ẹ wá ń sọ̀rọ̀ sáwọn ìjọba. min al فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكافرين ọ̀rọ̀ mi ìtòrè látọ̀dọ̀ ọlọ́run. Fàmánì ha já kàfí igi. Ọlọ́run ní gbogbo òróró tá ń là mọ́lẹ̀ tá ń já lójú yìí. Fàmánì ha já ká. Ẹnikẹ́ni tó bá ń takò ẹ lórí ẹ̀rẹ̀ ànábì. Mi bàdì máa já kàmínà lè rìn lé mi. Ìwọ náà tó bá ń takò wá lórí gbogbo òdodo ọ̀rọ̀ tá ń sọ yìí pé àlóhun fẹ̀sìn gbá òyìn ní man hajjaka. tó bá wá dá òtún wá tó rò pé rọ́là ń pa ọlọ́run ní ra ànábì tó bá sọ pé rọ́lò ń pa tó bá ń bẹ̀ jù. wọ́n hajjaka fi yé mi. má bá wọn fà á. mi bá di máa mi. lẹ́yìn ìgbà tí ìmọ̀ ti dé tó kò dúró ti fojú hàn. fàkúlì tààlà ó. tí gbangba ti jẹkùn tí kedere ti wá bẹ̀wò sápọ̀lọpọ̀ ti wá tójú ti là báyìí. fàkúlì tààlà ó. tó bá gbójú ti wá là àwọn kọ́ àwa ò sí fún ìyá àwọ̀ àwọ̀ kìí ṣe orú èèyàn bẹ́ẹ̀ o. ọlọ́wà ní ìrò jíṣẹ́ bá mi pè wọ́n sọ pé kọ́ máa bọ̀. nàdíhùn abínà àná. ẹ pè àwọn ẹ pè ni. kájọ pé wá ra ká pera wa jọ. wà ní sáà àwọn náà pa àwọn obìnrin tiwa náà. wà ń fún sánà wà ń fún sàkún. ẹ ó yà jáde káwọn náà jáde. fún manabi tahil. ọlọ́run ní ẹja yọ wá lọ pàdé lórí pápá. fún manabi tahil. ẹ máa bọ̀ lẹ́mkì abẹ́rẹ́ stadium. fún manabi tahil. máa ó yá máa bọ̀ wá jẹ́wọ́ ara ẹ̀. fún manabi tahil. pàdé jájọ pàdé lóní kan stadium. fún manabi tahil. ẹja ànásùpá afẹ́ wá fira wa han ọmọ orílẹ̀-èdè nàìjíríà. fún manabi tahil. kì í tẹ́ ẹ̀fẹ̀ sí gbáwọn èèyàn lórílẹ̀-èdè yìí tó gẹ́. fún manabi tahil. ìwọ jáde síta wá sọ káwá fi ègúnlé lórí. fún اللهم نبتغي لفنجعل لعنة الله على الكاذبين ọlọ́run ni ká wá sọ pé ègbé jìnà sí ọlọ́run ègún ọlọ́run kó máa bá gbogbo ẹni ní ọ̀rọ̀ nínú wa àwọn èèyàn tó dẹ̀ ń fa àwọn èèyàn kọ́rọ̀jọ tó ń fa àwọn èèyàn mékè owó tára wá ní àwọn èèyàn nílùú táwọn èèyàn tó wá mú nínú àìní tó tó wá ń kó wá sọ́dọ̀ sí ní ìjọ tó ń kó wá sọ́dọ̀ sí níbi tẹ́ jókòó sí tẹ́yìn wá ń gba nǹkan lọ́wọ́ wọn gẹ́wà ṣojú fúrú tẹ́ẹ̀dẹ̀ ní ọlá oríṣiríṣi tẹ́ẹ̀ ní fẹ́sínẹ́sì oríṣiríṣi tẹ́ẹ̀ ní property làhùwà lẹ́kọ̀ọ́ sọ́sùn lè ha kọ̀. ṣé bá ànábì ọlọ́run ní ìdí sọ̀rọ̀ ìpẹ́ ẹrù pé mi ń parọ́ ni. wà máa mi ní ìlà ìní ìlà lọ́rùn àìná lọ́rùn làwọn àlẹ́ àti ìzùnlẹ̀ àkìímù fáyìn tàwọn làwọn fáyìn ná lọ́rùn àlẹ́ ìmọ̀ bí ilé mọ̀ fún sí di. ọlọ́run bá ní iná hádá làhùwà lẹ́kọ̀ọ́ sọ́sùn lè ha kọ̀. iná hádá làhùwà lẹ́kọ̀ọ́ sọ́sùn lè ha kọ̀. ọlọ́run gbogbo wá ń sọ fún yín o kì ṣe tàn àgbélẹ̀rọ o. wà àti yan ríbo kọ́ lé léyìí o. iná àzá làwọn àlẹ́ kan sọ sọlẹ̀ ha kọ̀rọ̀. bí a ṣe ń sọ iná ní sàn oníjàlábí náà ẹ bọ́ ọ̀tẹ̀ jájọ wá takàn gbá. iná àzá ẹ jáde àníwò lídìí tẹ́ ń ṣe òsín nínú ẹ̀sìn. iná àzá ẹ̀ tí wọ́n á halẹ̀ tó rérò pọ̀ ńbẹ̀. làwọn àlẹ́ kan sọ sọlẹ̀ ha kọ̀rọ̀. ẹ tún gé àdá. Aṣẹ́ ọmọ bó ṣe ń ṣe ń ṣá. Láhúwẹ̀ lè kọ́sọ̀ sùn lè hàn kan. Adẹ ń sọ fún ẹ̀dẹ̀ tún fapá jánu. Wà máa mí ní ìlàyé ní ìlànà. Ṣẹ́fẹ́ fasọ́mọ ọlọ́run ya ni. Iná àdá. Ẹyin kẹ̀ ẹ̀ máa tó bẹ̀. Láhúwẹ̀ lè kọ́sọ̀ sùn lè hàn kan. Ọlọ́run ní

àti búra. iná àdá. ó dọ̀dọ̀ ọ̀rọ̀ làwọn sọ fún yìí náà. lọ́wọ́ ẹ̀lẹ́ kan sọ́sùn ilé ha kọ́. ó sọ fún yìí náà lọ́dún tó kọjá mú ní ẹ̀fí sunday lẹ̀ fún àwọn tí wọ́n ń ṣèsìn tí wọ́n ń sunday sunday kì í ṣọjọ́ àkójọpọ̀ àwọn mùsùlùmí ẹ̀fí gbọ́ràn ni. iná àdá. ilé tá à ń sọ fún yìí. lọ́wọ́ ẹ̀lẹ́ kan sọ́sùn ilé ha kọ́. ẹ má gbé mi mọ́ra òdodo ọ̀rọ̀ lẹ́mí bá ń illallah. Abẹ́ ẹ̀sìn ọlọ́run mi tẹ́ tó ń sìn ọlọ́run tá ń pè yìí. Wa inna Allaha lahuwal azizul hakim. Èyí tí mo júlẹ̀ lẹ́ẹ̀kan tí mo ṣàlàyé lọ yẹn gbogbo wọn náà tó ń lérí léka tó ń pera rẹ lẹ́ni ọlọ́run tó náà ọlọ́run ló rẹ̀ Jáde síta kò sọ o, irọ́ ló ń pa o, ẹ̀sìn kọ́ ló ń ṣe o, owó ló ń ṣe o. Ó kàn mórúkọ ẹ̀sìn Allah. Ó dẹ̀ mọ ẹ̀sìn wà máa mí ní ìlànà ẹ̀dẹ̀ ńlábà sí àwọn èèyàn wà máa mí ní ìlànà ìlànà ẹ̀ ń jẹ gbogbo ẹ̀ ń jẹ gbogbo ẹ̀ ń kó lọ́tún kó lọ́sì wà máa mí ní ìlànà ìlànà ẹ̀dẹ̀ pẹ̀lẹ́dẹ̀ ẹ̀fẹ́ táwọn èèyàn yín wọnú sísẹ̀mù gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ wá ń kó ẹ̀ ń kó ẹ̀ ń kó wà gbogbo ara tẹ́ ń da pátá. wa inna Allaha lahuwal azizul hakim. ẹ má gbàgbé bọ́lá ọba ọlọ́ba alágbára o. àsìkò tí ó nígbà o ẹ̀nà ẹ̀ tí ń di gẹ́ẹ̀gì ẹlẹ́lẹ́ tí ń gbò yìí kò ní pẹ́ o ẹ̀nà máa tó ti tàn ìtàwálà ó tẹ̀ wá jà mí lẹ́nu fún yín àfi bí ìgbà tí ń tẹ̀ ń kójọ ṣe kó lọ ọ̀run àfi ìgbà tó ṣe kó lọ bíyàn bá wọṣọ àwọ̀ pọ̀ jù báṣọ bá pọ̀ jù láàrin yòórù adẹ̀bẹ̀rẹ̀ tí mú ní kódà kó wà lọ́ndà ac ò ní gbádùn ara ẹ̀ bíyàn bá jàjẹ́ kì èèyàn ní gbádùn kí ni wàhálà ilé ayé gan-an <clears throat> kí ni wàhálà yàrá mẹ́rin ló fẹ́ sunú tó kọ́ kalẹ̀. dùnìyàkà dùnìyàkà. ìdájí ìdájí ẹ̀yìn náà lájí àjí. látẹ̀lẹ̀ abúbi ha abadan. ó jẹ́ má fi ayé ẹ má fi má jẹ́ kó yẹ péré ni wàá kàn ṣe mí tó wàá kúrò. dùnìyàkà dùnìyàkà. sábà sọ lè wà náà èmi àmì ìfà tàbí kí n mèkè láyé yìí o. dùnìyàkà dùnìyàkà. akẹ́kọ̀ọ́ tó sọ tọ̀ wọn sọ pé mo ti gbé nǹkan ṣe nínú ayé tí mo wà yìí. dùnìyàkà dùnìyàkà. ìwọ náà tó wá wá ń ṣe fáàrí o tó wá ń ṣe yànrà. látẹ̀lẹ̀ àbùbí àbàdàn. ọjọ́ máa fà yẹ ṣeré kó fi ṣẹ̀ sí. ìdílé gàbí ìjù lè máa yẹ lè hó bìdún níyàwó ìdílégádì ìṣòlàmà yẹlẹ́hó bìdúnìyà. a pọ̀ ọ̀dẹ̀yàn máa lẹ́ni tó fàyè rẹ̀ ṣeré tó fi ṣàwàdà tó fi kọ́rọ̀ jọ tó kàn fi ń wówó tó fi ń ṣiṣẹ́ tó fi ń pìṣù oríṣiríṣi nǹkan tó ti ṣàkùn fẹ́ sí. falimari wùjà ánú ìdílégádì ìṣòlàmà. o forí ẹ̀ kanlẹ̀ fọ́lọ̀. làmà yẹlẹ́hó bìdúnìyà. tọ́ba sọ fún ẹ pé tọ́ba ní kí ni ìlànà ọjọ́ òrẹ́ra rẹ̀ lẹ̀ fọ́lọ́n kó forí ẹ̀ kanlẹ̀. ìbílẹ̀ gàbí jù. àwọn ànábì ọlọ́run tó ń wáyé lọ ọmọ àforí kanlẹ̀ fọ́lọ́ ọmọ àforí kẹrẹ kara kanlẹ̀ fọ́lọ́. ìbílẹ̀ gàbí jù. òwò lẹ̀ fọ́lọ́ ọba tó ní ẹ́. làmá ń yẹ lè ho bí dúnìyà kọ. o sin ọlọ́run ọba rẹ ní ìforí kanlẹ̀. ìbílẹ̀ gàbí jù làmá ń yẹ lè ho bí dúnìyà kọ. ayé náà ló wá ń bá wa la rẹ̀ káàkiri. bàálẹ̀ mari hu yá azumu kọ́dira ní ẹ̀yìn dàkọ́ lè kìkì nǹkan náà kọ́dí bá àdúnyà kó lè ó غراه إن كان قد باع دنياه لأخراه ẹ̀dá máa máa ní ìlọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ fàlímọ̀rì ìhòyà ẹ̀zùmọ̀ kọ́dírà ń ẹ̀dá máa di ẹni àpọ́nlé ẹni ìlọ́dọ̀ ọba tó dá fàlímọ̀rì ìhòyà ẹ̀zùmọ̀ kọ́dírà ní ìdàkọ́ lẹ́kẹ̀kẹ́ ẹ̀dá máa jẹ́ ẹni àpọ́nlé ẹni ire ẹni ẹ̀yì ìdàkọ́ lẹ́kẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ tó dá ìdàkọ́ lẹ́kẹ̀kẹ́ nígbà wo ni nǹkan àkọ́dí kọ́síbà àdúnyàwó lè ó kúrọ́hó. nígbà tẹ́rú bá ti ta ayé rẹ̀ fi ra ọ̀run. ìkànnà kọ́síbà àdúnyàwó lè ó kúrọ́. nígbà tí ò bá ti jẹ́ káyé mọ́ òun gbàgbé tó ń fẹ́ lọ dé sí lọ́dọ̀ ọlọ́run. ìkànnà kọ́síbà. ah tó bá ti mú ayé rẹ̀ tó gbé jù. àdúnyàwó lè ó kúrọ́hó. láti fi ọ̀run rẹ̀ tó fẹ́ lọ dé sí lọ́dọ̀ ọlọ́run. ìkànnà kọ́síbà àdúnyàwó lè ó kúrọ́hó gbọ́dọ̀ mójútó náà lẹ̀ sí ẹ̀hùn. fàyíntàwálà ó báyìí tí ìmọ̀túnmọ̀ ẹ̀sìn mò ń bẹ̀ ọ́ kẹ́kọ̀ọ́ bá ti ń فإن الله عليم بالمفسدين ọlọ́run ní tó bọ́ wá ṣàlàyé fáwọn èèyàn títí títí tán wá pọ̀ tó ní báwọn ṣe bẹ́ẹ̀ ṣe tàwọn nìyẹn tọ́fà akékọ́rí tí wọ́n takú tọ́kọ̀ jálẹ̀ tí wọ́n bá ṣe gírí máa ń káì tí wọ́n bá ṣe ìgbéraga tí wọ́n bá lo ibi tínú mi ni máa ṣe tí wọ́n bá kúrí kúrò ń bi tó tọ́lọ̀. Inna Allaha alimun bil mufsidin. Ọlọ́run bá lọ́wọ́ ń bá àwọn òbílẹ̀ jẹ́ òun bọ̀ wọ́n ẹ̀fín wálẹ̀. Inna Allaha alimun bil mufsidin. Torí ẹ̀ ti sọ torí ẹ̀ ti sọ fún àwọn obìnrin pé fọlá tẹ́ tẹ́bi náà saka hasaratin ali. Má dára ẹ láàmú lórí wọn rẹpẹtẹ wọ́n sọ tiẹ̀ fún wọn ni. Owó gbàrà tó bá wọn jẹ́ kó máa da wọn bọ̀ fún wọn lọ. Ìnà illa al-bala. Torí àwọn náà ti gbọ́ mi lónìí, wọ́n làkọ́ nínú sọ́hàtúkà. Nǹkan bí lítànà sí ìyàdí. Ìwọ tó ń ṣe mò tó pẹ́ra rẹ ní Mùsùlùmí lónìí tó fi nǹkan mí kún sáàmù jáwọ́. Nǹkan bí lítànà náà sí tẹ̀mí fún ọ bá lè ní kó gbọ́ òdodo ìbò ṣe gbọ́ ikú òdẹ̀gbà kó yí padà kó tẹ̀lé. Nǹkan bí lítànà sí ìyàdí. Tọ́lọ́run bá wọ́n lè ní kó bẹ̀rẹ̀ sí sin òun ọlọ́run ọba kó mojú ọ̀nà tó là yìí tí náà máa ọlọ́run ọba pápọ̀nà tó ti dí. nǹkan mi ní tánà sí àti. ọ̀nà yá ti ó ti blọ́ọ̀kù wájú. fanu sí wa ò o gbọ́ wá sí ipò tẹ̀lé. fanu sí wa ó lówó lórí gan. fanu sí wa ó fọ́nù tí ó agilọ́ máa yóò bá wà yóò hábù. Ní ọgbọ́n wà sí kó gbà kó tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ tàà sọ yìí ó wọ́n ju góòjì àti fàdákà lọ. Àmì ọlọ́mà kó jọ ìtagbóló ní kó má ṣe ní balẹ̀jà burúfà àtàtọ́ àtẹ́nà tẹ́gbọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ al-Qur'an àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta